أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال لتغفرون إن هذا لسائر ربكم الله الذي خلق السماوات والأرض خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يكبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجوكم جميعا وعد الله حقا إنه يبدو الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالصدق والذين كفروا لهم ثواب من حميم وعذاب أليم بما كانوا يكفرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن الحكيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين اجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين تلك آيات الكتاب بالعدل فكان للناس عجبا أوحينا إلى رجل منهم أن أوحينا إلى رجل منهم ونأنذر الناس وبشر الذين آمنوا وبشر الذين آمنوا أن أن له قدم صدق أن له قدم صدق عند ربهم قال لكافرون إن هذا لسائر مهين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم سوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إلا من بعد إذنه ذلكم الله ربكم فاتشوه أفلا تذكرون إليه مرجوكم جميعا وعد الله حقا إليه مرجوكم جميعا وعد الله حقا إنه يبدأ لخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم له شراب من حميم وعذاب أليم لمن كان يكبر له شراب من حميم وعذاب أليم بما كانوا يكبرون متى نرى الحكمة متى نرى الحكمة لآفات قرآنا متى نرى الحكمة لآفات قرآنا والدين يعمر أبصارا وبلدانا والدين يعمر أبصارا وبلدانا والتين يعمر أقطارا وبلدانا والتين يعمر أقطارا وبلدانا لا نرى أمة القرآن واحدة ما نرى أمة القرآن واحدة تبدو بنومة هذا دين أقوانا تجدوهم نعمة هذا الدين إخوانا الخير في المسافر هادي ومنهجي الخير في مذهبي الهادي ومنهجي ففيه نخرج دنيانا وأخرانا كل القوانين إن حقق شربة والذكر يبقى مع الأيام فرقانا والذكر يبقى مع الأيام فرقانا الله عز وجل متى نرى لترى أولي له ترسفوا Orí ọ̀nà ni wípé ọ̀njá lè máa tẹ̀mí ní ìhábì Kùrán. مكان رجل في الأبعاد قرآنا أصل بلوى أتسدي وما نقل إلى القرآن bẹ́ẹ̀sì ní oore tí ń bẹ́ẹ̀bẹ̀ alùkùránù tí àjọ ń gbọ́ yìí ẹni tí ó lè máa iye ẹ̀ ẹni bá tọ́wọ́ Màgáà أنا ربكم في آباتكم أنا والدين يأمر والدين يأمر والكفار والبلدان والدين يأمر والكفار والبلدان أوكي ọlọ́run bá lè fún yẹn nídẹ̀ra Al-Qur'an ọlọ́run a máa lò ó a máa jẹ́ kíkẹ̀ ní èèyàn máa ga sí dáadáa. Mẹ́ta náà ló kí máa ṣẹlẹ̀ àbá àgbégbé ánà. Lọ́dà tó kíkẹ̀ ní ó dúró lórí Al-Qur'an. Wọ́n أكثرهم وبلدانا والدين يامر أكثرهم وبلدانا Nígbà táyé tó lè dá tí wọ́n máa wà ní ìgbádùn, ó lè bàtẹ́ rọ́bà kùnránù sí ìdájọ́ ọ̀ràn wọn. Màtá nàrọ̀ òun màtá nàrọ̀ kùnránù wá, màtá nàrọ̀ òun màtá kùnránù wá ìdàkùn. وقال الحكم في هذا بقرآن والدين يامر أكبر وبلدان ọba ti pé ọlọ́run ní kí ẹ̀sìn ẹ̀sìn di tí wọ́n ń jẹ́sẹ̀ ní gbogbo àwọn orílẹ̀-èdè àti ìlú nígbà báyìí báyìí láyé gbọ́nrún ògbàdàn. màdán Àìbájọ ọkàn náà láyé ọmọ agbénú ẹ̀. Wọ́n tí ní lẹ́mùrù àti sọ́rọ̀ ọ̀rọ̀ wà pẹ̀lú dáadáa. Mẹ̀ta nàrọ̀ mẹ̀ta ní kùrí àníwá ní bẹ̀ta. Àwọn tàwádìí kò hánà mú. Èyí tá ọ̀kan náà ni pé tọ́jọ́ tó kùránù gbogbo wọ́n máa tẹ̀lé lẹ́yìn mọ́ta ẹni tí ó gbé kùránù lọ yóò tó máa ṣe nǹkan mí. mẹ́ta náírà wọn mẹ́ta kùránì wáyé dàtà láti mọ nínú mẹ́ta láti ní ìṣúwá náà láti mọ obìnrin láti láti ní ìṣúwá náà. فتجدوا بالنعمة هذا الدين إخوانا

bí àrùkùnránù lórí ayé wà ìbẹ̀ òun lè tọ́sọ́nà wọn Àlẹ́kọ́rìrùn fi mọ̀sàtàlì ha bí wà mẹ́lẹ̀ bìí wà kí ní búkúrò nàìjíríà aláwọ̀ ọgbọ̀rọ̀ aláà ẹ̀fẹ́ búkúrò nàìjíríà lẹ́wọ̀ ọkùnránà. Ilé ọ̀pọ̀ ففيه تخرج تجري عنها ولو قرانا ففيه تخرج دنيا عنها وأخرانا أولنا لوا jókòótì inú tá a wà nígbà tí ìdẹ̀lọ́run ọmọ àti ala aláàkàyí wa àmín ìjẹ́ a máa dábọ̀ ilé ìtọ́lọ́run sọ àmín ọba lè dé èèyàn ọgbọ́yé àà ọlọ́run ti tòyà lórí o àwọn à ń bẹ̀rẹ̀ ṣúrọ́tù yúnúsù ni lọ́lọ́run ti sọ̀rọ̀ ànábì yúnús àti tá a fi ọgbà ẹ̀sọ́ gba ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rípa abẹ́nu kan lánàá sánàbì yúnús ọlọ́run bá tún ní ká tún débẹ̀ á máa tẹ̀síwájú ló mú sọ̀rọ̀ wọn màtá pẹ̀lẹ́dì mákíù lọ́dọ̀ àwọn àmì bàbá ń wá àwọn àdẹ́bì yóò sọ kiri áfíkà bẹ́líyà mímò ọmọ àyà àdẹ́bì yóò sọ ìrákaná àyà ọlọ́run ìlú kan lẹ̀ Iraq òun láti gbé ànábì yúnú sàtà kópa ẹ̀sọ́ súràtà wàánú ẹ̀ yìí àwọn tá a rán sí àwọn ẹlẹ́bọ òsàlà wọn máa ń sè wọ́n yìí sí olùgbà táwọn èèyàn bá sì ti wà nínú ìbọ̀rìsà tàbí wà ní òkun ọlọ́wọ́ a máa tó ti sẹ́bi tó dàbí òjíṣẹ́ èdè a máa lo àwọn èèyàn ní ìtúwọ́ máa tí wọn níwẹ̀ tó jíṣẹ́ ti mú wá wàjá àmì lápsọ̀ ìwàdí láti rọ́gbọ̀n lórí àṣà ní àwọn tí ó ń gbàgbọ́ ló dé ní ìsádọ́rọ̀ ìdáwọn òjíṣẹ́ ti mú wá fún àtàlò òrẹjá máa tẹ̀lé o tàbí ọmọ láàyẹsẹ̀ nùkún máa jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ètò èrò owó ọ̀yà owó ti wá àtìsá owó pẹ̀lẹ́wó òṣèlú wọ́n máa fi wá àti wọ́n ládá lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn pàṣẹ wà nítorí àti pàwọn èèyàn jẹ́ rẹ̀ púpọ̀ ètò ẹ̀ oníkáwọn èèyàn lè máa nà wọ́n sọ́tọ̀ ọlọ́run tọ́lọ́run fi mà wọ́n táwọn fi máa wọ́n sì kan ládá lọ́dọ̀ ọlọ́run èsì làádà lọ́dọ̀ èèyàn àwọn ẹlẹ́bọ òun lọ́lọ́run wọn sí ó ti pè wọ́n iṣẹ́ iṣẹ́ wà sí fún ọgbọ̀ ọdún olè ọdún mẹ́ta tàbí inú sókè ṣe wà sí láti tírí yẹ bó ti á dààmú tó tó ṣe wà sí fún wọn tó yìí èèyàn méjì péré lọ́gbàgbọ́ èèyàn méjì ni ṣe mọ̀ pé wá àṣìṣẹ́ yẹn ṣe fún ọgbọ̀n ọdún àtọ́dún mẹ́ta bí èsì ṣe pé òsì yẹn lù ú tí ọ̀wà tẹ́mi tọ́gbọ́n tó níwà ní wí èèyàn méjì lọ ẹgbẹ́ yóò sí yàn ti mà pé ìyá súnmọ́ táwọn èèyàn bá ti wà ní àdúrà ànábì ní máa ṣiṣẹ́ lórí ìtúwà yìí àmúná tàbí àpè ní nǹkan méjì òun là ń lò òun lọ káyà kúrò lórí ìjà wọ́n máa الله Ìtọ́pàá wa balẹ̀ ìgbéyàwó ní jẹ́ torí ìdáwà náà ti dánwò kọjá àtàwọn inú lọ́wọ́ àwọn àdéhùn. Ọba lẹ́nu ọlọ́wọ́ ní ti àjẹ́ yìí. Wà ń tàbí ìrìn. Lọ́nà wà lẹ́bí bá ti na pẹ̀lú ọ Wà máa kàánà lọ́wọ́ àwọn ọ

nígbà ìyá bá ń dé olùmọ́fà pẹ́sẹ̀ ni olùmọ́fura àwọn tí wọ́n ṣáájú bí wọ́n bá ní ìkẹ́kẹ́ tó tẹ̀lẹ̀ sí aláìga ìyẹ̀sẹ̀ wọn ni wọ́n lọ wọ́n wà ó kí lè kí ni wọ́n ṣe náà nù ọ̀sẹ̀ náà àwọn ní ìbéèrè ní kàkàtẹ́mi wọ́n kọ̀ bá ti tẹ̀lẹ̀ àwọn ará ní wà ládàá mọ́ onírin àpòdírí o oníronú tó ọ̀tẹ́ tó ọ̀tọ́ lọ́wọ́ oníronú ẹ̀tẹ́ ẹ̀tẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ronú tó nínú tí máa mú ìyẹ̀rá kò fún ìyẹ̀lẹ̀tẹ̀ ẹ̀tẹ̀lẹ̀ bàbá àbá àbá kan wí ló kú òfún yà lọ́sàánúwà ọ̀. èèyàn méjì pẹ́lẹ́ lọ́pàá àlẹ́bì lórí ṣùgbọ́n wàhálà ọdún mẹ́tàlélọ́gbọ̀n tó fi ṣe wá sí ọwá máa tẹ̀lé tó wọ̀ létí jàwọn méjì lọ àméjì ni wọ́n tẹ̀lé àà àdọ́bì lórí ṣù ní ẹ̀dáwò èèyàn yìí fà ìyà ni èmi ò ní jọ́ bá nílùú ìlú tàbí jáde ìdí abákọ̀ ìrẹ́bì fúlúkì mashhun ó jáde pàtàkì bàkà nàmínà ìlú tàbí ẹ̀mọ́pọ̀ àádẹ́rẹ́ ó sì jáde lọ́nu kèdè ibi tó ti kọkọ̀ ojú omi ètò bí jáde rẹ̀ nìyẹn ìbínú ìbínú pé wọ́n gbàgbọ́ yòèyàn méjì lọ ó sì mọ̀ pé lẹ́yìn ìgbàgbọ́ ìyàlẹ́ ń bọ̀ ọlọ́run á fi sọ pé lúlùtù lábílẹ̀ nínú iṣẹ́ àbátọ̀ ibi àbátọ̀ ìlànà fúlùkì ìrìnàṣòro ẹ̀wọ̀n sọ́wọ́ wọn fi kì í bẹ̀rù nítorí pé kò ṣe sùúrù pẹ̀lú wọn ó wà sí kéé nínú pé wọ́n gbà fọwọ́ kó lọ́dà èyí ti ṣe èyí ti tẹ́sán lò ìdáàrẹ ọ ọmọ ti sùúrù pẹ̀lú wọn ọ̀wà níkọ nínú gbó ọgbẹ́ inú gbó lọ́tù tí máa gbé lórí èèyàn yìí wọn gbàgbọ́ wọn ní oòrùn inú gbó ní máa lọ níta ní ọ̀wà wí àwọn ẹran àwọn ẹran

kí wọ́n gbọ́ yé kí wọ́n lò ọ̀dìdàn ọlọ́run wa wọ́n ò sì ní ibò jíjẹ́ léèrè lọ́bi jẹ́ pé ní kálukú bá ṣe lẹ́yìn sí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ìyàtọ̀ yìí sí ìgbà ìjàmá bẹ́ẹ̀ ni ó ṣe lọ́mọ lẹ́yìn wọ́n padà gbàgbọ́ torí bàbá dídá ìjàmà tá a bá lérò lẹ́yìn yúnúsà tó gun méjì lọ kọ́ ọmọ pé mọ́tì ẹ̀jẹ̀ kó lè mọ́ padà torí tó padà tó fẹ́lẹ̀ sí án nígbà àdábì yúnúsà kúò tó kúò kúò lù nígbà ń jáde hálà ti àṣáhà àwùsùhà àtàwùdà ẹ̀sùn tó dúdú kiri wọn ló bojú sọ́nà wọn àdúrà lẹ́nu ní ṣe lórí ìjà náà wà máa kàánà lọ́wọ́ ní ọ̀rọ̀ Ó tún débi wípé kò hánú rẹ̀ yàmṣáàrù. èmi ẹ̀sí ń jáde àwọn èèyàn ọmọ ẹ̀rù ah, ọ̀rọ̀ pé ti dé gba àwọn èèyàn tó kù ti dé ó bà wọ́n yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní wà lẹ́yìn ìlú sókè àmà tó fi abá kan ẹnu àwà yìí àtọ̀mà fẹ́ lójú wọ́n wá ká ó wá nínú sáàkiri wọ́n ti mọ̀ pé yàdé ìwọ̀n àwà títí kò ṣe jẹ́ wá ti ju wípé olóòlè ju àwọn níwẹ̀ ọ̀nà táwọn fi tú bá tí yàtí àwọn òun wò yóò fi ní jẹ́ táwọn gbàyàdé ẹni tí wọ́n gbàgbọ́ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta bẹ́bẹ̀ lọ́gbọ̀n ibi tó wà sí fún ọ tí wọ́n gbọ́ tí wọ́n tẹ̀lé wọ́n wá inú àlẹ́mì yónúsù kiri wọ́n wá kiri títí òòrí àlẹ́mì yónúsù òòrí o wọ́n wá lọ bá ọkùnrin kan àmọ̀bọ́yára àwọn méjì tí wọ́n gbàgbọ́ ní tó ń lóye ẹ̀sìn wọ́n wá lọ bí léèrè pé èwo lọ́kàndá lè ṣe ìyàlódò rẹ̀ sí àdìjọ́rọ̀ ọlọ́wájú wa níwèé ọ̀nà tí wọ́n gbà tó bá tó bá lẹ́tù bá ọdún mẹ́tàlélọ́gbọ̀n ni ọ̀gá fi ṣe wá àdìkún ilé ẹ̀gbọ́n ẹ̀dánú bí ara wọn ti bí lọ Ilé ilé ẹjọ́ wà títẹ́ ẹ̀gbọ́ ọ̀gá ti bínú lọ. Ẹ̀yà túbá ni o, ẹ̀túbá. Tó làwọn ṣe túbá, onígbogbo ní àtàgbà nú yín, àtọ́lẹ́fẹ́ nú yín, ọkùnrin nú yín. Kọ́dọ̀ bí lórí àwọn ẹran yín, gbogbo wọn lẹ́kọ́ bọ́ta ẹ̀kún àbọ́ta lápapọ̀ ẹkùn bá ti ń bọ̀ ẹ máa bu eérú bí abọ́kọ̀ kan lọ àbábọ́ méjì bàbá wa dégbà dédé kálukú ọmọ bu eérú lọ́wọ́ sọ gidi o ẹ̀jẹ̀pẹ̀rẹ̀ ara yín lọ́wọ́ sọ ètò ti gbó pẹ̀lú ẹwọ̀ orí tún bá ọlọ́run ẹ̀ wá abájá dégbà dédé ẹ máa kún un léra yín lórí. ọkùnrin lera wọn lórí ẹ máa jẹ́ wúlé wọn lórí àwọn ẹ̀fẹ́ náà jẹ́ fún àwọn olóòfó àwọn àwọn tí náà ni ìwọ́n bá lórí ní orí tó fi ń pè é ètò ọmọkálùkù láyọ̀yọ̀ náà ó ní ogbò wọn kúrú léra wọn lórí lọ ẹ̀lá sọ bí ọ̀lá sí hmm. wọ́n fi gẹ̀ra wọ́n wọ́n lẹ̀ fọ́lọ́run aláàrùn ti lọ́dọ́ ẹni jẹ́ ń sọ wá àti ọdún tú yá pé mo tú bá nìyí o ó báyìí èyí máa ń tì àgbẹ̀ kọ́kọ́ náà kú mọ gbogbo ẹ̀ ó sì mọ̀ pé ìjà tá a pèsè wọ́n padà jẹ́ ṣé kí n bá tú yìí ni mo ti ó ti mọ kádàrá wọn wọ́n padà jìyà náà ni. wọ́n ọ̀pọ̀ akálẹ̀ wọ́n kéde ọpàlúwọ́ àti gbàgbọ́ ọ̀gbàrán ìtọ̀rán yẹ́lá máa ń ṣe ọlọ́rọ̀ àgbọ́ àgbọ́ ìyàtà kádàrá ọlọ́ ojú túnṣú ṣúgbùn fún wa inú wọn ló gbogbo wọn ń darí lọlé gbogbo ọgbáyẹ ànábì yóò ló sáwọn sí mẹ́ máa torí àjò tó rìn ó nípa lára báwọn tí wọ́n jọwọ́ ojú omi tó bá fi kú òní ńlẹ̀ ráà rọ́pọ̀ ń fi tí è sí ìṣẹ́ bẹ́ẹ̀ ọwọ́ wípé ẹnìkan ló wa òní ọ̀sẹ̀ lọ láwá ní bàbá àmà wọ́n takúyà Gbogbo ọgbà tí a bá ń fíkúrà bá ń jáde Yúrúsà ní mú. Wọ́n sálá kọ̀ọ̀kọ́ ọdún Yúrúsà ní ẹlẹ́jẹ̀ káàkùn wá wò pé Yúrúsà. Yóò bẹ̀ ọjọ́ wọ́n ti jú ẹ̀. Sáàmà kọ́ ọ̀lọ́yẹ wọ́n mú kí wọ́n tù torí wípé wọ́n gbà wípé ọkọ̀ ti kú

wọ́n ti kú láàálẹ̀ yorùbá ló tó àwà ìjọ ó kò lè jẹ́ wọ̀ àtàlùwẹ́ ní ilé ẹlẹ́jà pẹ̀lẹ́ ẹlẹ́jà wọ́n tún kúlẹ̀ yorùbá ló mú ẹlẹ́jà ní ẹwà tó mú mi bá ń tì í tẹ́ẹ̀ lè mú mi gbòódò lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kẹta wà ìrìnà ìdúrà nílẹ̀ ẹmọ́wùlẹ̀ ẹmọ́wùlẹ̀ ti dú kankan lórí ọmọ àkókò nílẹ̀ sí

ó ti gbà fún òsìkú ṣùgbọ́n pọ̀ yá ló gbé ọwọ́ olùkọ́ wọn gbé olùkúdú ẹja ọgbẹ́sẹ̀ àṣírìkú ọlọ́run. tó rántí? Ọlọ́run tó padà lọ́dọ̀. Fàlàúlá ọmọ tó bí nǹkan bá ti lé tó ọ̀dọ̀ ọlọ́run la padà sí

ọlọ́run tí ẹ bá ṣe fún yúrù sáwọn àánú àwọn tí ń sàkọ fọmọ mi kí lè tẹ̀lé ọmọ ìjà náà àmọ̀mọ́ ọlọ́run. Ẹnu ètí ó ní káàkiri wá ṣe náà ní ọlọ́run náà ní. Ọmọ ọgbọ́gbọ́n tó ti ṣẹlẹ̀ ń lù bí ní sítáwà yìí. Lọ́lọ́run ti ń yọ wá. Ìtọ́ ọba tó ń wá yíyọ ọlọ́run síwájú. Ibi àpọ̀mọ́ ọlọ́run ni ọwà sí. Tàdáwọ́dá! ọba tí ó ń láàárọ̀ àtàtàkọ̀ àárọ̀ lápọ̀mọ́ ọlọ́run fún ẹ̀ àwọn tàbí لقد خرجهم عن سبيلك فنعموا Ọlọ́run wà lọ́wọ́lá tí ẹ bá sọ́dá pín. Mẹ́lọ́lá ẹ̀nàwó gánà ní lẹ́nu mọ́ lápì ní. Ó wà lọ ẹ̀bí ìsàfọ̀mọ́ pé ní ọlọ́. Ẹ̀lá ti sáfí rẹ́kùn ní ìrìnàjò orí ìgbà àdó. Ọmọ nínú ẹja aláàbá fi ṣe sàárè. Ẹ̀lá tẹ̀lé ọ̀bá máa gbé tí ẹjù lọ́ta kò gbogbo ẹ̀dá yìí ọlọ́run níbẹ̀ lọ́mọ wà ṣùgbọ́n ń sáà fi là á olùbáríkọlá àkọ́jì ẹ̀rọ sí ìlà áńsà Subhanaka inni kuntu minal zalimin la ilaha illa anta Subhanaka inni kuntu minal zalimin

èyí tó kéré ẹ̀bẹ̀ níbi ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti díẹ̀ tó kéré lálàfo tí ń bẹ láàrin wọn ẹlẹ́gbẹ̀rún ọdún bẹ láàrin wọn síra wọn wọ́n mọ̀ wọ́n bọ̀ ẹ̀mọ̀ ọdún tó ti lọ ẹni kọ̀ọ̀kan wá lè bá ọ̀kọ́ lẹ́mí tó ti bọ́ọ̀lù ìdájú tó dàda ìmọ̀ yọ ọdún nítorí lè ti pamọ́ sápò tí ò ní wọ́ ọ̀nà lùkọ́rán. ìta ìta ara yìí yóò bá ẹbí lọ́dàrú yóò ti dàrú sí kálukú àti ẹ̀ ọ̀dùnúra wọn. ó tó lé kálukúrán ní òsì pamọ́ fún wa kálukúrán

ìjìlù àti àti tàwárá tàbí ìtàlẹ̀ jẹ́ pé ọwọ́ ti wọ́ tàbùn mọ́sá ọwọ́ ti wọ́ ẹni bí má ìjìlẹ̀ tàbùn ìta ìyẹ́ lójú tàbùn wá ti dárúdà àwọn ẹ̀kọ́ pé má kúrí àánú kúrí àánú òun nìkan lọ́ba ọlọ́ba èyí tàbí lójú ní fún àwọn

Àtòrínú kò sí lọ́dọ̀ wọn, jẹ́ fi ṣe jẹ́ ṣe. Wọ́n ti dé olúwẹ́ wọn. Àjẹ́ ah, fi láwọn wọ́n foríjọ ọlọ́run. Lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn, tánàbí Yunúsù ń ṣe àfọ̀mọ́. Ah, ọlọ́run lẹ́kùn mi nù. Lóòtọ́ lọ́sẹ̀ mi pẹ̀lú bó ṣe sá. Ẹ̀jà wa àdẹ́bí ọlọ́run. Ṣẹ̀wé kílẹ̀

kódà ìwádìí ọ̀nà lórí àwọn méjì ọ̀gá lọ́mọdé àwọn ará lé wọn àpẹẹrẹ lẹ́yìn ní orílẹ̀ ìlú Bàjítàbá ẹ̀hùrọ̀ fún ẹgbẹ́ ìjọ́nù ẹgbẹ́ tàwà mọ̀kálà pàtàkì àwọn ọ̀tá bí ìrìnlẹ̀ ọ̀nà àwọn àlẹ́bí ọlọ́run mọ̀kálà pàtàkì àwọn ọ̀lá bí ìrìnlẹ̀ ìtọ́ dáadù tó yẹ kí èyí ó ṣe tó jẹ́ pé rúmọ̀ ọlọ́run lọ́wọ́ àtó ń fi ọmọ ànábì ọlọ́run ọba ti ṣe òṣìṣẹ́ lẹ́yìn sẹ́wọ̀n pé ń tọ́jà jù ní kó dúkò jì owó nítorí tó lọ́dọ̀ ìwé náà ṣẹlẹ̀ sánábì nígbà ọ̀fẹ́ lé àwọn tí wọ́n mú pẹ̀lú ẹ̀ nígbà àwọn àgbà ọ̀jẹ́nu kùrẹ́ẹ̀tì ń kú pé bábà ti gbọ́ jókòó sáwọn àhádì ìlú náà bá sí yàrá àwọn èèyàn yẹpẹrẹ ẹnu wa sáwọn ọ̀nà ọmọ jókòó sí ọmọ jókòó sáwọn jókòó sí ní àwọn àbẹ́ tí ó ríra lò tó wá dé nínú àwọn tí ó fi ń mú tí àwọn pé ní ó rí bá kan lára èèyàn pé àwọn bá sì gbèrè lásìkò àsìkò lílọ wá wá ọlọ́ọ̀bí ní àbàbà àbáńdà oṣù rúdú òmọ́sàlẹ̀ wà ogbójúkò ajá àwọn àmà àwọn àmà nígbà ọkùnrin afọ́jú gbé inú àwọn tàbí arábìmọ̀ ọmọlé ọmọlẹ́sẹ̀ tọ́lá kan lè gbé wá wípé gbogbo ìgbà tí abdullahi kúnnù ọmọ màtú tọ́ba ti ń dé òun ni arábìmọ̀ ti pé yá marhaba yá mọ̀nẹ̀ átábà ní rọ̀bí marhaba káàbọ̀ káàbọ̀ ìwé ẹni tọ́ba ní ìtorí rẹ̀ bá mi wípé ìtàkùn ìtàkùn kìí lọ́wọ́ wọ́n yàtọ̀ síra wọn ẹ̀yẹ́dọ̀ síra ah, wọn ṣùgbọ́n ní a sábà a ọ̀kí ní ajínigbé nìyí ẹgbẹ́ torí ẹ̀ ọ̀rọ̀ bá wí nítorí ṣe ńlá sẹ́wọ̀n fún wọn lè mọ̀ bí wọ́n gbàgbọ́ bí wọ́n ọ̀nà.

òtítọ́jú ọ́. Fàjítà bá hùwà kúrú, fàjá aláwò mìíràn sọ́rì. Ìgbẹ́sẹ̀ o, ẹlòmí inú wa ní ẹ̀sẹ̀, àtúnrí ríra wa pa àti jìnà sọ́lọ̀. A tún wá ríra wa bí ìgbà pàwà gan ni àyú ọlọ́run.

àjìtàbáàrò rábò ọlọ́run ni wọ́n wá padà fún gbà wọlé gbà wọlé fájálà òmì náà sọ́ọ̀lì ó bẹ̀ pọ́jú kú òmì nínà sọ́ọ̀lì nínà tẹ́lẹ̀ ọlọ́run la wá padà sí àpadà sí náà àwọn sọ́ọ̀lì sí sọ́ọ̀lì àwúwé gbà kí á lẹ̀ tẹ́lẹ̀ sílẹ̀ tà lẹ́nu ìyá rẹ̀ àwọn ọmọ ọmọ máa fi agbádá yẹgẹrẹ lọ máa ń jọ sí yàwóyàwó ọmọ mẹ́nu wà fàtún ríra wa bí ìgbà apá wà láti kí ni lẹ́gbẹ̀ẹ́ kọmọ máa pàdé rọ ẹmú mú ẹlẹ́sẹ̀ ní ara bí a tún bọ́ àwàdá tún bọ́ wájú kí mo fún jàmáà nígbè máa mú ó ìfìwọ́ ẹmú yóò

ó tó báyìí fún ànábì ọlọ́run lọ́wọ́ tẹ̀sẹ̀ jọ pé mo ẹ̀jẹ̀ gbà padà fún gbà. bàjẹ́ bàbá òun ọ̀gá wa ti dínà. bàjẹ́ òun mi sọ ní. sọ́ọ́ni mo rán padà sọ́dà wúre. àlọ́ ti dúró sùn ọlọ́run wá nígbà náà ẹja wo ó gbé ọlọ́pọ̀ sí ilẹ̀ ìgbẹ́ ó kó òun Ọlọ́wà lọ pọ̀. Fọ́nà bẹ́ni náà wù bí àárọ̀ ìwẹ̀ òwúwà sàkí. Máa jù sílẹ̀ tó gbẹ. Ọlọ́wà ní ọgbà ọgbà bẹ̀ tó rẹ̀. Wàá bá ti náà lẹ́yìn ìṣẹ̀jẹ́lẹ̀ tẹ́ mẹ́rin ọ̀pọ̀ sí. Àgbà Olẹ̀ fọ́nrán mi, ọlọ́wọ́ ara ní kí igi ewìdí yàtí lẹ́yìn ìjẹjẹ ọmọ lábẹ́ rẹ̀, ọwá sẹ́yìnwó. Kára rẹ̀ ó lè fi yá. Ẹgbẹ̀ náà kù lọ́wà. Ọlọ́ọ̀lá ní kí ju owó Nínú ẹkùn tó ń Ọba ti kọjú sí ìtọwọ́ ọdọ̀ tó ní pé àwọn abọ́rọ̀ ọdún tó àjẹ́ nípa. Ọba ti kọjú. Ọlọ́mọ́kọ́ ìjà ọ̀. Ọlọ́run ti kí ju ọmọ hù, ọmọ hù fún yóò Ó gbé tí ó wù náà láti àti náà yà sí

lẹ́yìn ìgbà tí ó túbá ní fàámànú ọlọ́wọ́ aláàrí wọ́n máa gbáyé fúgbà díẹ̀ a bá ní irúgbà òní sápòlù ṣùgbọ́n gbà tí ó túbá àgbọ́nà níwá ni ó túbá mímọ̀ Alhamdulillahi Rabbil alamin. Adúgbà ojú ara rẹ̀ wító mi. Wító mi. Àmà ojú ara rẹ̀ gbọ́tò mi. Gbọ́tò mi. Jáde ojú kàrà rẹ̀ wítọ̀lá. Àlọ́gbọ́ kàrà rẹ̀ wúfọ́lá. Àwọn kàrà rẹ̀ gbọ́tọ̀lá. بعلم وليرك له فلا سبب لكل عارف نبي أرسلت نبي مقامة الأرض كذا حتى بعد رشيد صاحب الإمام